dẹjọ. yà á ṣíjì. èyí tí mò ń sọ nù ní club lẹ́ẹ̀kan. yà. òun rè kó parí síbí hmm. torí fẹ́ ká ṣe ìhàlẹ́ yìí torí mi ní síntòsí lọ́la mo fi ní kí n kó mọ débi. but ṣíjì o ò ní gbogbo eléyìí náà <coughs> èmi rò pé o lè ṣe eléyìí tó bá dé. Eh, eh. má jẹ́ ẹ̀ṣẹ̀ tí bá dé báyìí ló ṣe dá wọ́ ọ̀báyọ̀ ó wá gbàdúró contract yẹn òun fi peanut lọ yẹn mi yẹ kọ́ síbẹ̀ mi sì wà lára gbé ń sìn láì mo ti gbé ẹ e débi ó tún dìgbà wọ ká tó tún orí mi pé wọ́n máa máa sákiri ni ó dẹ̀ mọ̀ pé ó mọ̀ pé tí n bá ti ń rí ẹ ó máa ń ṣeré fún mi gan tó máa ń jẹ́ kára mi wà ókè. mama kò sígbà tẹ fẹ́ rí mi tẹ́ rí mi ó yẹ kí n mọ̀ pé tí n bá ti rí i pé pọnpọnpọn wọlé i'm service kò sázù. mo máa ń sọ nǹkan tó bá ti fẹ́ fún mi á máa wọlé gbọ́dẹ̀ ṣe ń fẹ́ máa ṣe máa fún mi. mo trust yín náà. ó dẹ̀ wọ́n pé mi ìléyàn mi pẹ̀lú ẹ̀wọ́ nìkan náà ni. àṣọ ah, èmi gbọ́dọ̀ máa enjoy ẹ̀yin bẹ́ẹ̀ wà yẹn ẹ mm-hmm. problem kankan. I will give you the way you want it ẹ gbà bẹ́ẹ̀. ìyá ẹ má lọ ẹ má lọ bẹ́ẹ̀lẹ̀ ṣé táwọn ọmọ kéèké tẹ̀ ń wẹ̀ ẹ̀ gan mm. àwọn kò sí bẹ́ẹ̀ wọ́n kàn try. Mm. ṣé ìyẹn gbọ́dọ̀ máa ṣiṣẹ́ yín kó tún máa fẹ̀ lómi kù. <laughs> ẹgbẹ́ ṣe ń lò mí gan-an ẹ̀jẹ̀ lẹ́ ń lò ẹ̀jẹ̀ ni but kí ni nǹkan tó wà bẹ́ẹ̀ tó special kò sí náà. àmọ́ ah, mà kò lè special lójú tẹ̀yìn ó special lára tèmi tí máa ṣọwọ́ kan mo mọ iye milk tí mo mu dó ẹ̀yin náà lẹ́ ń san. kí lèmi mò ń san. ẹ mo mọ iná lèmi náà fi ń fún yín service tó kì. bíjì màá náwó mi fún ẹ màá nára mi fún ẹ kí ló tún fẹ́ kí n ṣe fún ẹ mi fẹ́ kó wò ta mọ́ rárá èmi àti ẹnìkan. ẹ ah, màmá kò sí azúra azúra lápò nǹkan tẹ fẹ́ nìyẹn àwọn ah, máa fún yín bá ṣe fẹ́ new sounds ọ̀rẹ́ New nuisance dẹ̀ lórúkọ ẹ̀. ó ti lè máa nọjú wo pé kí ló ṣẹlẹ̀ gangan. nuisance kò lè lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan yìí lọ kò lè mọ. kéékèèké ara yín. love you. yeah love you too mama. hey bro drive safely o. Oh. na go you wan go out. she wan go abeg open the gate. right, mama. yeah. no no no kún bóyá nìyẹn kún un bẹ́ẹ̀. All right. Yeah, yeah, yeah. Love you. Love you too, Mama. How you doing? BJ, BJ. What's up, son? Ẹkùn. Èèyàn modern son. Kí ló mean? Eh, wọ́n àtàwọn ṣúgà mọ́mí ẹ̀yìn náà ni. Ṣé o mọ̀ pé àwọn ni mọ́dà, ìwọ ni son? Oh, serious. Ṣọ́ra àwọn ṣúgà mọ́mí tí wọ́n wò yẹn, àwọn náà mọ orú wáyé ìtọ́jú. Hmm. Wọ́n dẹ̀ ń sanwó àwa lójú méjèèjì àwa yàtọ̀ sí ìwọ̀n tó ń gbé sin wẹ́rẹ́ kiri. ẹ ṣe o. àwa ò ń gbé sin wẹ́rẹ́ kiri o tún wọ́n ṣàṣedànù lórí ẹ̀ wà á náwó wà á ná time every time on call ni iye tó fi ń gba card credit gan ó ti jẹ́ tó fi ń leave lọ lọ́mọ tí ò wúlò fún ẹ ọjọ́ sọ jẹ́ ara ẹ. ẹ ṣe sá àti gbọ́yìn ṣáà rọra èmi ò ní yéé sọ fún ẹ ṣáà máa rọra rọra kọ́rọ́ ẹ̀ lọ padà di ikún tó ń dọ́gẹ̀dẹ̀ tó wá ń rè di fínkìfínkìn tí ó mọ̀ pé ohun tó ń jẹ yẹn ló máa pa òun. <laughs> bọ̀bọ̀ ẹranko ni kú mẹ́rin èèyàn lémi abọ́lájí ìwọ náà dẹ̀ mọ̀ nǹkan tó ń pè mí bìjìánù <laughs> i'm covered bọ̀bọ̀. Hmm, ṣùkẹ́ àánú ẹ̀ ṣe mí àánú ẹ̀ ṣe mí gidi gan-an because àwọn tó ń já níkú lápò gan ikú pa wọn dànù dára bèlè tàṣéwọ̀ tẹ́ pé bj lásán lásán lórúkọ ẹ̀ ẹ̀ but really guy on a more serious note you really need to be careful. nǹkan tí ò yẹ máa fi hàn lẹ́nu come closer sórí nǹkan tó ń wọ̀ yẹn gbogbo conversation mi àtàwọn tó ń wọ̀ yẹn máa ń record ẹ̀ sílẹ̀ ẹni tó bá fẹ́ ṣe bálabàlá nu wọn má ṣe yí sẹ́gbẹ̀ẹ́ lélẹ̀ conversion tí mi bá need màá delete ẹ. are you serious. i'm telling you. Joe. How ni ẹ work. Oh <laughs> simple technology is your friend all you need is just to download the recorder application you can have it on your phone as well tó máa ṣe call ẹ automatically ló ń to sórí phone ẹ so wàá kàn ti délé àbí be bá ní time wàá kàn pé ewó náà ewó lòun náà àwọn I delete. wàá délé tẹ̀ ètò bá wúlò wàá better mẹ́ torí future. tó túmọ̀ sí gbogbo conversation wa ó wà lórí fóònù yẹn. <laughs> before nǹkan bẹ̀yìn tí o bá wúlò nínú ọ̀rọ̀ ẹ màá delete ẹ̀. <laughs> ọ̀daràn ni wọ́n bọ́ ìṣá. ìwọ gangan lórí ọ̀daràn ṣé bá jọ ń gbé. irọ́ irọ́ nítorí pé àjọ ń gbé omi pé àjọ máa ṣe ẹ orúkọ tó jẹ́ ti tiẹ̀ gangan ọ̀daràn bọ́lájí ọ̀daràn bíjè. anyways ọjọ́ ẹ̀fín ẹlẹ́ àtọ̀daràn àtẹ̀ntì ọ̀daràn kí ló wà ń lẹ̀ fún jíjẹ bọ̀bọ̀ mo lọ ṣiṣẹ́ ìgboro ni ebi ń pa mí. inú ti rí pójú ẹ kó wọnú ọ̀gá that's the way to the kitchen ebi máa ń pa ẹ kó lọ sóúnjẹ. but at least mo lọ ṣiṣẹ́ ni òníṣẹ́ lọ́wọ́ èmi tí mo lọ ṣiṣẹ́ èmi máa dókè ta ló ra foodstuff sílé ó kó máa sìn fún mi ni at least ah, ah, mi lè lọ ṣiṣẹ́ ìgboro kí n lọ lóra mi pa kí n tún délé kí n tún máa lóra mi lé bọ̀bọ̀ wọ kitchen jàre. wàá dẹ̀ ti pè yàn pé o ti fẹ́ débi màá ti mọ ohun tí ti sáré káàkiri ṣe sílẹ̀ I have to prepare one or two things left. fún un. ẹ kú jòkó please wí ìgbàgbọ́ làkẹ́wò mi. ok ok ok mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́. ṣe mú wa ni nígbà can this one dj tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ nǹkan ó lọ náà á ló ṣe lọ. hello Bọ̀sún. hello sir. mo ti ń pín ẹ látàárọ̀ náà ẹ má bínú sá. yá ẹ̀kan yẹn tẹ́ ń pè mí mò ń ṣe nǹkan lọ́wọ́ ni mi ò ṣe lè gbèsè àyè má bínú torí ọlọ́run ẹ sà ẹ jọ̀ọ́ mo máa fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ yín ni. Ah. ẹ ṣe sà mi ò mọ̀ bóyá mo lè rí bíi hundred thousand yá lọ́wọ́ yín ni sà. <laughs> well uh, Dèjì or something dẹ́ ṣẹ̀ṣẹ̀ mú wáyé ọlọ́run ò ní lè wá síbi iṣẹ́ lénìí and uh, mo dẹ̀ mọ̀ pé òní that's why mo ṣe ń pe e pe bóyá o lè fill in fún you know so that ma le le fún any allowance allowance. Ah, kò sí problem sir máa wà máa wà ẹ jẹ́ kí n máa bọ̀ báyìí sir. ok eh bá wá. wa bá ẹ wa nǹkan kan but uh, forty thousand ni mo ma le ya ẹ nínú owó náà tó béèrè o. o ti wà ok wà ok. Uh, ok hurry up and be here. ah ẹ ṣé gan sir ẹ ṣeun sir ẹ ṣé sir. yeah. Hands up, Mr. DJ. Where is the DJ? bẹ̀rẹ̀ sí ní attend abroad àdẹ̀tí ń try láti stabilize ẹ̀ but ẹ máa ní ìdòwò sí because a máa ní láti ṣe bọ́ọ̀hù fún hmm? bọ́ọ̀hù yes bọ́ọ̀hù la máa ń ṣe fún àwọn tí wọ́n bá forí gbá bẹ́yẹn tàbí tí ẹ̀jẹ̀ àtomi tí ò dúró síbi tó yẹ kó wà tó ti ń affect ọpọlọ wọn so ìyẹn la máa ṣe tá a fi máa drain ẹ̀ dànù àwọn tá a dẹ̀ máa ṣe àpọ̀ kò ń ṣe mí nìkan màá sanwó fún wọn a dẹ̀ máa ra a few things so ẹ tètè lọ get owó yẹn ká lè bẹ̀rẹ̀ kíákíá ká wọ theatre. all right sir eh, ẹ ṣe doctor eh, mo máa try láti lọ wọ àwọ. good good so ọlọ́run á ṣe é nírọ̀rùn all right so see you. ẹ kú ṣe àwọn àti. mọ́tò ló gbá àbúrò ẹ̀ jàre wọ́n dẹ̀ ti rọ́ọ̀ṣẹ̀ lọ sọ́spítù. ẹ o tẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn wọn náà dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tó wà ń lẹ̀ yọ owó ni wọ́n ní hundred thousand naira láti fi bẹ̀rẹ̀ treatment fọmọ ẹ̀ ọ̀rẹ́ ṣé kí n má tán ẹ̀ tí mo ṣe wà yìí mi ò ní kọjá four thousand naira. èmi náà wọn kò lówó lọ́wọ́ mo rí ẹ tán ṣùgbọ́n ah, èmi náà dẹ̀ dá o ẹ̀bùn mo ní tẹ́ǹkì kan tí mo ní kí n fi lábíà rọlẹ̀ bẹ́ẹ̀ kí n fún ẹ kó lóná èmi á ah. sọ̀ tara mi. ọ̀rẹ́ má fi yẹn lábíà bá ń kó. yẹn náà ṣe one or two things jọ̀wọ́ ṣe ọ̀rẹ́ mi ah, má tún lọ fi yẹn fa bíà. Yes, come in. Ma, there's a guy downstairs, ma, looking for you. He said his name is Bosu. Oh, yes, Bosu. Yes. Let him in. I'm expecting him. Thank you. Good afternoon. Good afternoon. You're a Boston, right? Yes, ma'am. The person I spoke to on the phone? Yes, ma'am. Really? Um, ìwọ my ló here. How are you? I'm very fine, ma'am. My purse, right? Thank you. Yes, ma'am. <laughs> my purse is intact i can't believe this Shashani, ni ẹni tó máa lè ṣe irú nǹkan báyìí o thank you so much i really appreciate you have your seat please. thank you ma. thank you. thank you ma. ìgbà tí mo ń bá yín sọ̀rọ̀ lórí fún lẹ́ẹ̀kan you sounded um, quite intelligent and educated so ó wá jẹ́ kí n máa wonder pé kí ni irú yín wá ń ṣe ní báyẹn as a cleaner ah àǹtí ká ṣáà máa dúpẹ́ torí ibi tó rí bá dání sí là gbé ṣeré mo kàwé lóòótọ́. really. Um, mo ti try a lot of companies fún iṣẹ́ but ká ṣáà in fact mo wá síbí báyìí náà lánàá. really. bẹ́ẹ̀ni ma fún interview but ìgbà tí a fi máa parí written test ta fẹ́ bẹ̀rẹ̀ oral interview ni mo receive urgent call kan tí mo fi sáré lọ mọ. mi understand ẹjọ ẹ bá mi ẹ wá bí lánàá. bẹ́ẹ̀ ni mo wà lára àwọn applicants tí wọ́n wá fún interview mi lánàá. kí ni sọ́ọ̀nì mi náà. adégbìtẹ́ ni mo. Adegbite. Ah, Bẹ́ẹ̀ni ma. I remember that name. Orúkọ yẹn wà lára àwọn orúkọ tí àwọn recruitment agency wa recommend fún wa and then after ti gbogbo uh, interview yẹn end àwa announce àwọn tí a fẹ́ employ and you were nowhere to be found. bẹ́ẹ̀ ni màá nǹkan tí mo ń try láti explain fún yín náà nìyẹn mm, mo àbúrò mi kan ni ó ní accident bí wọ́n ṣe pè mí yẹn mo ní láti tètè lọ attend sí wọn. seriously yes ma'am. ẹ eh, eh, báwo wà lábúrò yín báyìí. ah adúpẹ́ ó ti ń response treatment. wow that is serious. But we thank God that she's fine, right? Um, regarding um, Oroishe um, let me see what I can do about it. Ah, ma, I appreciate that, ma. Thank you, ma. I'll try to do something about it. Thank you very much, ma. Ma, I appreciate that. You're welcome. Yes, ma. Um, I would like you to call me tonight, okay? Ah, okay, ma. No problem. I'll call you. You're welcome. Yes, ma. Right. Have a nice day. I'll call you, ma. Tonight, please. Yes, ma. All right. Isn't that? Thank you. que ló dé ah, kí ló fẹ́ kún. ṣebẹ́yìn lè máa sọ fún mi ní gbogbo ìgbà wípé ọ̀pá ni ọmọ tálíkà fi máa ń jà mm-hmm. ẹni owó lọmọ olówó fi máa ń noni lẹ́yìn. bẹ́ẹ̀ni. tó túmọ̀ sí wípé kò sí nǹkan kan tó wò ṣe sí. Hmm, kò sí kò sí. Ah. kí ló dé. ẹyin jù mí kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ fún mi. àìwọ ìṣòro tí mo ní owó ò lè yanjú ẹ o owó ò lè yanjú ẹ ṣé rí bí mo ṣe ń wò ipò ló máa lè ṣe é ọmọ tèmi ní ìṣòro tó wù lè yanjú ẹ̀. ọ̀dà má bọ̀. jókòó jókòó jókòó. ẹ bí ṣàlàyé fún mi bíi ti báwo. dadi ó ní èèyàn kan tí mo fẹ́ kẹ́ bá mi gbà síṣẹ́ mo dẹ̀ fẹ́ kó bẹ̀rẹ̀ ní monday. Ah, ah. kágbé àwọn ṣiṣẹ́ kó bẹ̀rẹ̀ Monday ah, but. aláwọ̀ lè wù sáláwọ̀. please daddy ejo ṣe ẹni tí mò ń sọ̀rọ̀ yìí ẹni tí mo nífẹ̀ẹ́ sí gidi gan ni i'm in love with him i'm hoping to get married to him yes so mo ní believe pé tí a bá gbà síṣẹ́ ó máa rí tèmi rò ejo torí Ọlọ́run please please daddy. ó dẹ̀ dẹ́ lójú pé tí n bá ṣe léyìí kò ní sọ̀rọ̀ ẹ̀kún mọ́. ó dẹ̀ gbà wípé a rí ti èrò. kò burú jẹ́ kó bẹ̀rẹ̀. <laughs> I love you. You're too okay. cute. Thank you. Oh. Hey, eh, mọ bínú I'm ṣe dùn dá so happy dáàdì ẹ ṣe okay. thank you kó bẹ̀rẹ̀ monday. monday monday. <laughs> thank you daddy i love you daddy. Mm, i love you too my dear. do you still want that curry? of course. <laughs> ẹ kó o kò dáàdi láì ọkọ rẹ gan-an. màá lọ prepare very good. <laughs> ọlọ́run ṣàánú mi ah, eh, má jẹ́ ń fojú sunkún ọmọ má jẹ́ ń fojú sunkún ọmọ o gbà mí ṣàánú mi. you doing? Ọlámi Paul ló ń sọ̀rọ̀. Ìwà àti màmá màmá come on. Ah, Oda. má bínú. <laughs> That's better. Mo can kí n sọ fún ẹ pé ah, ah, Thank you very much. I'm so grateful. Thank you. You're welcome. Um, so, see you on Monday, okay? Okay, boss. Thank you. lọ́kàn rẹ̀ ìwọ ni mo ní ìfẹ́ ìfẹ́ ooo ìfẹ́ ìfẹ́ lọ́kọjá. ṣé uh, no no no mo kàn ní kí n yọjú sí ẹ ní ah, <laughs> How are you finding our organization? Mo hope pé kò stressful. Ah, at all was stressful rárá ma ẹ mọ̀ pé èmi ti four years ago so mo prepared <laughs> so kò lè wá stressful. I understand. Actually, I'm on my way out for lunch, so well, okay. Bóyá kò sinmi lọ. Ah. <laughs> Kì má dà wá. Mo lunch fún ẹ, worry. Ah. <laughs> I just need company. Kò sí problem ma. All right. I appreciate that. So I'll be ready in another ten minutes. So ah. o if you arrange it. ẹ. problem All right. Yes ma'am. Okay. All right, mama join ma. Ah, oh, free lunch. grateful téèyàn bá ṣe ẹ́ lóore báyìí. yes. ìyẹn túmọ̀ sí wípé o máa mọ bí wọ́n ṣe ń fi ẹ̀mí ìmoore hàn right. Yes. mo fẹ́ ká máa fẹ́ràn. heart, my heart is somewhere else. Ẹnìkan kì í jẹ́ kílẹ̀ fẹ́ mi. Ìyẹn máa lè dé sorry. Ìrìn àjò ìfẹ́ láyé bí àdánwò ni ìfẹ́ eh, eh, eh. olólùfẹ́ jọ̀wọ́ fẹ́ mi padà. Oh, tí ì ṣetán I should be done in five minutes. Five minutes. Okay. Èmi tiẹ̀ ti ṣetán náà. So Um, dẹ̀ ń wò pé bí a kì I'm fine. Don't bother. I insist. Okay. Mo wà ń ọkọ̀ mi ṣòjòjò wo ọgbẹ́ mi sàn pẹ̀lú ìfẹ́ rẹ fẹnu kò mí lẹ́nu fara kò mí lára jẹ́ kí n dé ayé tuntun jẹ́ kí n dé ọ̀run tuntun gbogbo ohun tí mo ní mi máa fi fún ẹ olólùfẹ́ wo ọgbẹ́ mi sàn pẹ̀lú ìfẹ́ rẹ. Ifé, Ifé, o Ifé, Ifé lá o fim Ifé, Ifé, o Ifé, Ifé lá o fim ìfẹ́ olólùfẹ́ jọ̀wọ́ fẹ́ mi padà ìrìn àjò ìfẹ́ láyé bí àdánwò ni. Ìfẹ́ eh, eh. olólùfẹ́ jọ̀wọ́ fẹ́ mi padà ìrìn àjò ìfẹ́ láyé bí àdánwò ni. And this is our house. Wow. Ẹ kúrò lẹ. Ẹ kúrò lẹ o. Sit down. Uh, <coughs> uh, Ọ̀rẹ́ mi nìyẹn BJ. Sorry, I'm Balaji. Nice meeting you. It's a pleasure. Um, bóyá kí èmi tètè máa lọ. no no no no no. Ah, ah, no mo kàn ní kí n wá mọ̀dọ̀ ẹ̀ ní látọ̀. Ah, ẹ má lọ no no ṣé torí tèmi tẹ bá ń lé èmi kò ní pẹ́ jáde sí mo kàn ń dúró kí bọ́ọ̀sì ń dé ni èmi náà fẹ́ máa jáde sí ẹ take time <laughs> um, actually ṣe yẹ uh, jẹ́ kí àwọn tètè máa lọ tiwọn jẹ́ kó tètè máa lọ because èmi gan fẹ́ dọ́dọ̀ Fikayo. Um, ẹ jẹ́ kí n máa lọ bó ṣe sọ yẹn I uh, will visit you guys some other time. Okay, ma'am. Um, it's nice meeting you. Same here. Ó oh, Uh, all right. Thank you once again. Thank you. Thank you. Thank you. Oh, I'll see you in the office. What kí ni problem ẹ? Ṣé o rí Greda lójú ọmọ yẹn ni? Wo mo mọ̀ mọ̀ sọ fún pé mo ń lọ ibìkan ni o. Why? Èmi ò lọ sọ́dọ̀ Fikayo kankan. Kí ló ṣẹlẹ̀? Àwọn kì í tẹjú obìnrin bóyá tẹjú ẹ̀yẹn náà. the wà lọ bá gbàṣẹ lórí ìwọ ló ní problem o. Kí Then we should be safe? ṣe bí ọ̀gá mi tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yẹn ni. tó bẹ gẹ́tì iṣẹ́ yẹn. exactly but oníbàárà ẹ̀ ń bó lè bọ̀ àfúnlówó tán ó tún rùn ojú wọlé ojú ẹ̀ jọ ẹ̀ o lè believe pé òun ló ask me out for ẹ̀. fún àgbà yìí ẹ kí wà lá outcome. Ah, kí ló ti fẹ́ já outcome mo sọ fún pé no of course. how would you tell her no. Ah, bọ̀bọ̀ jára ẹ̀ náà kí ló ń ṣe é ẹ tí mò ń wo yìí bó ṣe wà ṣé òun feel skin ọmọ yẹn ni òun bó wọn ṣe ń dán ọṣọ tó wọ̀ òun bàtà black and red ah, irun rẹ̀ gan máa wọ́ two hundred fifty k ah, ọmọ yìí hmm. ẹgbẹ́ ẹ̀gán mi lipic designer ni ọwọ́ alẹ́ náà fẹ́lẹ́ ah, ọmọ tèmi ń wo yìí ṣọ́ọ̀pù ni fún ẹ o wà á ṣàtàn ni atm dẹ ni tó bá lo current ẹni tí àmọ́ tó bá lè gbàjáde lára ẹ̀ ṣóun gan rẹ̀ ni má dọ̀ọ̀lẹ̀ náà báwa ṣe sọ fún pé náà hmm, hmm, kí n fi fikayo sílẹ̀. kọ́ mo fi ta ni fikayo fikayo gan tó yẹ pé bread ni kò tí ì yọra ẹ̀ beside àwọn fẹ́ sàwòtí result ni èèyàn ti fún ẹ ládùmíṣàn kò tún ní susceptance kí wàá ló wá ń dúró fún bọ̀bọ̀ má gọ́ra ẹ o má gọ́ra ẹ o tó bá ti lọ jẹ́ sáré o láwẹ̀ o ah, àánú ẹ ṣe mí. ẹ ṣe special adviser to Bosun on women affairs ọ̀dọ̀ fi káyọ̀ lọ́kàn mi wá. ọkàn wèrè wo ló ní ọkàn ọ̀dẹ́ wo ní tálíkà ah, ẹni àṣé o fẹ́ pa èmi náà ni ah, ọkàn fíìpé mo lè máa fún ẹ lówó lójoojúmọ́ bọ̀bọ̀ jára ẹ o jára ẹ o see for the record purpose mo wọ́n ẹ o mo ń wọ̀n ẹ o. ẹ ṣe gan ṣe gbọ́ that's my own final bus stop but ah ah dúró ṣe nǹkan mi wà lọ́rọ̀ yìí o fẹ́ gba nǹkan mi nù ẹ̀ ah bóyá kí n fún ẹ nọ́mbà ẹ̀ ṣó fẹ́. má bínú má bínú. ẹ ṣe ṣe gbọ́ ẹ ṣe. Eh, ẹ nǹkan tí ọlámipọ̀ ra wa nìyẹn tó bá ní interest ó lè gbé. èmi ò ní ìdẹ ìwọ àti góòdì gàyàwó ẹ̀ràn lẹ́jọ́ máa ní wá club lẹ́nu. àní mi ò in the mood i'm not just in the mood please kọ gbàgbé ẹ má ṣe tí. babes a máa sọ̀rọ̀ later Would I pé I see on the same page. lemon. have a seat. ẹ eh, ọlámọpọ̀ ṣòrí tó bá jẹ́ lórí ọ̀rọ̀ àfẹ́ra wa àfẹ́. bọ́sán you be going to Port Harcourt. Um, I'm sorry. Eh, jọ, kí ni mo fẹ́ lọ ṣe ń bẹ̀? Management strategy training ló ń lọ fún. We usually do that for our new management team. Okay. Today's Tuesday, right? We'll be going before the end of the week. Okay. You will not have access to your phones or email. Our admin officer, Lumaje, contact person between you and your family in case of any emergency. Yes, we usually do that because I think I concentrate long. Okay? If you need more information, you can go to the admin office. Utiyemi, um, but you see, uh, Olamipo, or, or... You can take your leave now. long ló máa ń lò báyìí. ẹ wọn ò tí ì sọ ṣùgbọ́n mo béèrè lọ́wọ́ àwọn staff kankan wọ́n dẹ̀ ní kò yẹ kó ju bíi two months lọ. two months ó ga ọ. Hmm. tí ẹ dùnú fi káyọ ṣé ò ní miss mi. máa miss ẹ èèyàn ni wọ́n náà. <laughs> okay um, that reminds me ṣé o gbàgbé pé mo sọ fún ẹ pé o lè send text message sí nọ́mbà admin tí mo fún ẹ in case ti anything urgent bá ọkọ. yes. ṣe lè ti save ẹ. mo ti save ẹ. ó lọ́rọ̀ kan tí mo fẹ́ bẹ̀rẹ̀ sọ tó bá dé hmm? má wọ̀rí tó bá ti dé. Hmm, sọ nǹkan tó fẹ́ sọ jàre. do not worry tó bá ti dé mo ṣáà sá lọ kí ah, ah, ẹ ká a ṣe. ọ̀rẹ́ ìdá sùn jù. ẹ̀bùn tẹ̀ dúnú ìjọ wo ló tó fẹ́ ṣe tèmi gan-an. ó nira ni ṣé kí n ṣe lálejò. Hmm? kí n ṣe lálejò. o fẹ́ ṣe mí lálejò. Hmm. ẹ ah. ẹ ẹ sọ̀rọ̀ kí n. ẹ mo ti sọ̀rọ̀ ṣe mí lálejò. jẹ́ kí mọ́mì mi bẹ́ẹ̀ mi. ìkà kò dára.

ìbéèrè tí kì í wọ́ndà mí bẹ̀ ni pé kí ni tiẹ̀ nǹkan tí àwọn fi káyọ̀ ṣe gan-an tẹ́ fi fẹ́ já náwó bàǹtàbàǹtà ilé wọn lórí. bàbá mo láì question tẹ́ béèrè ẹni tó bá béèrè ọ̀rọ̀ ló fẹ́ di ẹ̀gbọ́n ṣe rí oru mádìyẹ fi káyọ̀ màwòdì hmm. ìdí nìyẹn tí mo ṣe pinnu láti fi àjùlọ hàn òun àti àwọn mọ̀lẹ́bí ẹ̀. òròmọdé rẹ ò máa wò di. bẹ́ẹ̀ni. òótọ́ ni. ọmọdé ọba mọ̀wé tí ò mọ̀wé wọn ní á jẹ́wé jọ̀tán ká jẹ́wé jòjì ká wá fi hàn pé èyí lọ́wẹ́ èyí lòwè ìgbà náà ni ọmọ pé àfin yàtọ̀ tí èbó <laughs> wọn jọra tí kìnìún lọ yàtọ̀. <laughs> inú mi dùn pé ẹ ti agree láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi. ìfọwọ́sowọ́pọ̀ gan-an lẹ fún mi tí mo jù àpò yìí. ṣé wàá rí fẹ́ẹ́ fi nǹkan kan kún bá tẹ bá ṣe assignment tí mo gbé fún yín tẹ ṣe dáadáa tí mo gbọ́ feedback tó jẹ́jẹ́ feedback tí mo fẹ́ gangan ni máa fi kún fún yín ah. mi ò ṣeré o. tá assignment bá dé tẹ ti gbọ́ feedback gidi. Uh èyí ni wọ́n kìí pé tíwí ló máa rí <laughs> ẹ̀yin fọkàn tí yín balẹ̀ gbogbo nǹkan ó dè látàpá ọ̀dọ̀ mi. a sọ pé sọ bẹ́ẹ̀ <laughs> ah, ṣé ẹ ti wà òkè pẹ̀lú gbogbo àbíkọ́ bá yín kọ́ títí wá. Ah, kì í ṣe pé ìwà òkè náà ṣùgbọ́n kó lè jẹ́ra ń gọ̀ ọ́ dà bí n bá rí gò méjì tí tí ọba ìtàn ló <laughs> fi wá wò. ok kò sí wàhálà. a bí ó ti rí lẹ́nu. bámà. ẹ jẹun barman. ìyá yín làbá máa pè láyé dáadé. two bottles. ẹ pẹ̀lẹ́ ẹ kú bàárẹ mo ti jẹ kí n. ìkà kò dára ẹni bá ṣe kà kò jáwọ́ torí a gbọ́dọ̀ múra sílẹ̀ fún nǹkan tó fẹ́ ká ti. ta ni. táwa. bàbá ọlọ́run ò ní jẹ́ òkí mi máa kí mi. Ah! àdéhùn tí ń bẹ láàrin mi àti ẹkùn jí kíkí ń bẹ. máa kí yín. máa kí mi ah! máa kí mi gbogbo kíkí tó ń kí mi tẹ́lẹ̀ náà ṣàǹfààní kankan. Ah, ohun tí mo bá wá rèé mo fún yín ní ọjọ́ mẹ́ta kẹ́kọ̀ọ́ náà léyìí. ọjọ́ mẹ́ta. tó o bá jáde náà léyìí ronú èlé yín. bàbá ṣé bí mo ti bẹ̀ yín pé kẹ́ ẹ fún wa ní táìmù díẹ̀ hmm. ẹ ẹ̀dẹ̀ tún ti gbà ẹni máa fún wa ní táìmù. mo ti change mind mi ni ọ̀nà oko ń padà ká tó pọ̀ nínú mo ti change mind mi ni kò sí nǹkan kan tó burú mẹ́ situation tí mo wà nísìn mo ti yó ah. eré mi gan ò pé ah. ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tí mo bá tọ́ báyìí àtẹ́ gé ni bákùkọ bá ké láyé ẹgbẹ́ rẹ̀ gbà lọ́rùn ni tó bá fi di aago méjìlá ọ̀tán la tí mo bá fi déyàn àyín tí mo tọ́ bá yín yàn àyín ah, èso ọba wa dá sí ètò ìṣẹ̀rin ọ̀ sí Ṣàngó ọ̀ sí Ògún ọ̀ sí yóò di wàhálà gan tí gbogbo ọ̀fọ̀ yẹn kan yẹn kan ẹ kò lẹ̀ ẹ kò lẹ̀ yẹ̀ tán ní mérí lọ. bàbá ìjọ tẹ bá lówó kí wèrè wo lọ́jọ́rọ̀ kẹ́yìn ah. àárọ̀ tán la kọ́ àárọ̀ ọjọ́ mẹ́rin mo ti gbowó ọdún mẹ́ta mo ti gbowó three years ọjọ́ ah. mẹ́ta fàkátì. Ah, ẹ bá ti ṣerú eléyìí fún wa. ìgbà tí kú dáàdi yín tọ́ dà nǹkan lẹ̀ eléri ibú rẹ àwọn yòókù rẹ wọn ò jí ń tó tágàdì tí wọ́n ń lọ dúró tí wọ́n kí ni. bàbá ó ń tàkàrí tálíkà máa ń tàkàrí ẹ bá ta ti ń yàn yín o ẹ bá ta mo wí o ẹ bọ́ ta mo wí tọ́ba ìdàn tán la tọ́ba ìkọjá ọ̀tán la tẹ́ ẹ bá ṣe ohun tí mo ní ẹ ṣe èjú fún yín o èjú ọ̀dájí o ẹ bọ́ ta o. Ah. níbo la fẹ́ lọ lọ́tún la ọtún la níbo la fẹ́ lọ. Ah, mi ò ní ẹni sọ̀rọ̀ ṣe rí bàbá ilé kò sí kò lè sọ ó ti rẹ́dí àti lé wa. ìfikà yọ ọtún la. fóònù ò tún lọ fi ká yọ̀ torí ọlọ́run ọlọ́run máa wá ṣàánú mi báyìí o ìwọ ọmọ ìbò ló ti gbà lọ. mo mi ẹwà wọn lè ló gba fóònù lọ́wọ́ mi. olè olè nínú gbogbo ilé ìta ń sọ yìí ó ti dáa ó yá ó yá ó yá ẹgbẹ́rù ẹgbẹ́rù. bó la ń lọ. wo lánàá wa tó yarí wọn lé tó ní dandan àfi tá a bá kó jáde àṣẹ ọwọ́ ọ̀túnba aláṣẹbí kan ló oh, wà ń bẹ́ẹ̀ ó tún ti lé wa débí ìfikáyọ̀ àfi wọ́n gbélé ìdání jẹ́tẹ̀ gbélé gbélé ó yá fà ilé fà lọ́wọ́ kọ̀ọ̀kan fà lọ́wọ́ kọ̀ọ̀kan yà ah, gbé kíní jàre jẹ́ ká fà lọ́wọ́ kọ̀ọ̀kan gbé gbé kíní jàre. ẹ ń gbé ẹ ah, sílẹ̀ gbé ah, sílẹ̀. ọlọ́run ọkùnrin yìí tó wá wà débí ọlọ́run mà mi báyìí o. Débáyọ̀ Ajíbóyè. ó six thousand five hundred owó ilé. yẹ́j ta ni nù. bọ̀jọ̀bọ̀jọ̀ bọ̀jọ̀bọ̀jọ̀ ah, ojú tó rí ẹ gbó o gbogbo ilé ń kọ́. adúpẹ́ sà. ó tọ́jọ́ mẹ́ta. bẹ́ẹ̀ ni sà. ṣé kò jí. ẹ bẹ́ẹ̀ ni sà mo travel ní iṣẹ́ gbé mi travel so mo ṣẹ̀ṣẹ̀ dé. ìyá ìwọ náà ń travel ah, ah, ayé màá dá dé ìjẹ yẹn ń jẹ ẹranko wọn ti ń jẹ láyé náà wọn ń jẹ lọ́run wọ́n wá ní kí ló wá mú bọ̀. ọ <laughs> oh, ẹ ó ti yé mi tí mo bá ṣetán lọ́dọ̀ àwọn Fíkáyọ̀ màá wá yọjú sí i. ẹ ń gbọ́ mo ní tí mo bá ṣetán lọ́dọ̀ Fíkáyọ̀ tí mo wá yọjú sí yín. Ah, àgbọ̀nrín èjì lọ jẹ lọ́bẹ̀ àwọn jẹ́ káyọ̀ kí yín mọ̀ wọ́n ti kókó yín àyìn bí ìgbà tí wọ́n ṣépè fún yàn pé àṣàrí mórílẹ́gbọ̀n ti jókòó dírò pé ẹ̀jẹ̀ alábàbà òun pé ọ̀gbọ́dọ̀ balẹ̀ ni wọ́n lọ lẹ̀ mo bí wọ́n títí mo ní ara yìí jáfàrà kájọ wà ń bí yìí kájọ máa kọ́ mọ́lùbọ̀ wọn ò gbọ́ wọ́n ṣàtìkó lọ wọn ò jọ́ fún wọn mi ò gbọ́ nǹkan kan níbo lọ́wọ́ á kó lọ sà. kí ló ń wí yìí alẹ́ àgbàlagbà rọ́jú sáré lọ lọ́rin òní ó kó kílé ọkọ̀ náà tójú ẹ̀rọ ní fi ń lọ lọ́ni tójú ẹ̀rọ kọ̀ wọn ò dágbére gbogbo ẹ̀ kàn rí bákan ni wọ́n ṣà lọ́ ń lu yìí ni ó tiẹ̀ tó wọ́n jèmi lówó wọ́n jèmi lówó tí wọ́n ṣà jẹ́wọ́ náà lówó. this is unbelievable. báwọn yẹn ti wí náà ni nígbà mọ́ṣáláyé fún wọn pé bó ṣe ṣẹlẹ̀ rí wọn tán jẹ mí lówó wọn lọ́n bìlíbi bù ni. ẹ ṣe sá. ẹ wá bọ́ bá tẹlẹ̀ ní kó jẹ́ àmọ̀ torí o dúró gẹ́yìn bí ìgbè yẹn tẹ ná mọ́lẹ̀ ṣé wọn jẹ́ olówó ṣé ọ̀dáwọ̀ àjọ fọ́dọ̀ wọn. rárá sá. bóyá kò jìlọ police station kó rìpọ́ọ̀tù ńbẹ̀ pé tó àwọn èèyàn kan òun wá wọn kọjọrú làtí wọ́n kọ́. màá máa tún yọjú sí ní sá. ẹ ẹ ń tó lo mú kọ̀ọ̀kan. ẹ máa rí ilé ta. ẹ òjìyà bíi aráabí. láìdé àbídòye ìwọ ṣúwà lórí kò wà mú dì náà bọ̀bọ̀ ọjọ́ gbé kúrò lára ọlọ́run ló ti bẹ́ẹ̀ clear road yìí kò dé fọmọ ẹ̀ chance ah, kí ló ń ṣe ẹ̀ náà ah, ọmọ tó nífẹ̀ẹ́ dénú nìyẹn wọn náà dé aláwọ̀ ẹ̀ ó ah, jẹ́ má gọra ẹ̀. bọ́tọ̀ rẹ I don't love her. yet but tó bá fún ní chance tó sílẹ̀ kọ̀ọ̀kan fún wàá love ẹ̀ kí ló ń ṣe ẹ̀ náà fún ní ọmọ yìí ní chance ọmọ tó lówó ṣó ń gọ ni ṣó fẹ́ máa waste time lórí ọmọ tó yẹ pé òun gangan kò sí nǹkan tó máa jẹ ìwọ náà hustle ọmọ hustle àwọn ah, fẹ́ kó bọ́dì yẹn lé mi lórí àbí ọkàn fún ìpè mo ṣe ń assist ẹ kò ní rèmi náà ah, ọmọ ọgọ ìjára ẹ o. kí ló tún rò àbí kò kọ́ ọ̀lẹ̀ ń sìn. yẹ wise up. Awesome gbà kọ́kọ́rọ́ facial card. Congratulations. Ah. Ah. um, ó lọ́rọ̀ kan tó yẹ kí n ti sọ fún ẹ. it's never too late. Ṣé o rí àwọn tó máa ń bá wa ṣiṣẹ́ ń bíbáyìí? kán tó lè gba official car tí wọ́n gbà ẹ̀ wọ́n á lò tó six months or eight months bò ìwọ ṣẹ̀ṣẹ̀ lò one month pẹ̀lú ẹ̀ ó dẹ̀ ti gba official car kò sídìí mìíràn ju wípé mo nífẹ̀ẹ́ lọ so I made it happen. Bọ́sùn I can do so much more official car kiri. it's just a pity that oh new feelings for mi so congratulations. Um, um, I understand everything you've been saying, but it's just that I know you love me, but I, I just. Mm, you don't have to explain yourself again. It's sọ for mi now. You're in a relationship, right? Oh, they work out on your girl. I understand but how I wish we only we mọ̀ pé nǹkan feel for feel oh, real I'm not joking at all I love you so much but I don't know I wish you can just uh, love me back. Hola, my boy. Can I just give you a call later tonight? You and I just take a walk together. What? You mean tonight? Yes. The both of us? Yes. You and I alone. Tonight? Yes. Are you serious? I am serious. Okay, tonight then. <laughs> Alright. I'll give you a call later tonight. Alright. And thanks for this. You're welcome. <laughs> tonight, right? Yeah, sure. Tonight. Alright. Get yourself. kẹ́ ẹ bá mi sign àwọn fáwọn tá a fẹ́ kó lọ fún Blue Gate Consult. oh right right okay. all right. mm okay. um, sir mm-hmm. tí a See, I've had kó call. lọ a máa need láti include um, certificate of incorporation for sighting, sir. Yes, yes, yes. Okay. Okay. All right. Um, all the documents tó need. Huh? gbé fáìlì lọ sí Office alone. Go sort it out. Okay, sir. Torí mo ní mo ní méjì kan ní ìbá mi nílé jáde. Oh. all right all right sir mm. thank you sir. Um, ẹ ẹ wo tẹ bá ti dé bẹ́ẹ̀ ẹ wọnú ilé kẹ wọ ìṣẹ̀sán kẹ béèrè ọ̀gá mm, ẹ ra o. ọ̀gá bọ̀ tún ọ̀gá bọ̀ tún ọ̀gá bọ̀ tún nílà mọ̀ bébí ah, bá ti pa ọ̀gá ipò aláàrẹ̀ pọ̀ bóyá lọ tá sí bọ́ọ̀lì àtẹ̀pá ni. mo ń gbọ́ rẹ̀ bàbá wàhálà wà ó. wàhálà rí ti báwo kí ló dé. mo rí bọ̀bọ̀ kan sálẹ̀ ń sìn ìrí tí mo dẹ̀ rí bọ̀bọ̀ yìí ó fẹ́ dàbẹ̀ ni pé ó ń ṣiṣẹ́ ń bíbí tó bá dẹ̀ jẹ́ pé ń ló ń ṣiṣẹ́ ń bí bàbá Ah. bàbá ah. ah. eh, you know what you're supposed to do eh? She said, ó yẹ everything is what lọ́wọ́ ẹ̀ ń sìn pátì kó o mú tìyẹn ṣe náà. yes baba. kò yẹ. Uh, your wish is my command. good good. thank ah. you

ma. yes ma ẹ jọ mọ̀ mọ̀ ọ̀gá ni ń pè mí. akẹ́ lórí ọmọ wọn òṣìkà ẹ̀dá àdá kò yí padà nítorí ẹ̀ àti sùn rẹ̀ má má ṣe bí o. bẹ́ẹ̀ ṣe ṣe ń pè mí mọ̀ ń jẹ́ òye sùn màmú dé o. jọ ibo ni bọ̀sùn lọ. ọ̀gá bọ̀sùn ẹ wo àfi ìgbà tí àǹjànà bá ń léèyàn tàbí kí òru ọmọ léèyàn ìní ẹsẹ̀ sáré jáde lẹ́nu géètì tó ti yẹ yín ẹsẹ̀ wọn kàn wọ́n pàkọ́ ni tí wọ́n lọ lẹ lẹ lẹ ọkàn mi ìwà àtàn mi jẹ mo ní bọ́yá ọ̀gá bọ̀sùn wọn lọ ra bọ̀ọ̀lì àtẹ̀pà ni ẹsẹ̀ àmọ̀pọ̀ lágbára bọ́yá torí wọ́n fẹ́ràn rẹ̀ gan. bọ́ọ̀lì àtẹ̀pà. ẹ ni wọ́n fẹ́ lọ rà torí wọ́n kanjú gan ni wọn ò gbé káà gan lọ́wọ́. ṣé wàá òkè. mo wà òkè iná ló jẹ́ ń wá bí iṣẹ́ láàárọ̀ yìí. kí ni ìwọ àti bọ̀bọ̀ tó wà lẹ́nu géètì kí lẹ́jọ́ ń sọ. sẹ́ẹ̀rì <laughs> màdàmú arínúlòdè ni olùmọ̀ràn ọkàn àgbà wòlíì tó ti yé yín ẹni ẹbí mi náà ìlò náà ṣì ń bí mi léèrè lọ́wọ́lọ́wọ́. ah why is he asking after Bosun. Hmm? kò gbélé yan wá kì í ṣàǹtàn fún ẹ pé fún wa ṣé wàá òkè kí là ń sọ kí ló ń sọ mo ní kílé tó fi ń béèrè bọ̀sùn. kò tí ì béèrè nǹkan kan kò sọ pé nǹkan kan dé ọkàn pé ibo ni ọ̀gá bọ̀sùn lọ bí ṣe ń bi mí náà ni mo bá gbọ́ pé àtòrí bẹ́ẹ̀ lòdì mọ́ sáré bọ̀. o ṣùọ. mo ṣùọ. sori problem kan ni mo ní pẹ̀lú ẹ ẹnu ẹ máa ń jò máa ti sáàkẹ́ tipẹ́ tó bá ń ṣe torí dáàdì mi ìmọ̀ nǹkan tí dáàdì rí lára ẹ̀ tó fi láìkẹ́ i'm tired of you ó kàn máa ń ẹnu ẹ máa ń jò bí apẹ̀rẹ̀ ni tó bá béèrè a lọ́wọ́ máa a to z fẹ́yàn kí ló dé ìwọ́gán lè o lè ṣàkóbá fẹ́yàn náà kí ló dé tẹnu ẹ fi máa ń jò. ṣáà ti fún àkàkà kan pọ̀ ní madam. will you shut up. yes ma. tó bá ń wẹ̀ kó tún dé sálẹ̀ ní kó ló máa rojọ́ má sọ whereabout bọ̀ sọ fún anybody is that is that clear. ẹ máa gbọ́ madam kí lẹ ní kí kí lẹ mọ̀ ṣe báyìí sí rí bọ̀sùn tí ó jáde lọ kò sọ fún mi wípé ibi ìbáyìí lòun ń lọ o débi pé wọ́n mọ̀ tó bòròbòrò <laughs> ẹsìn ní sí ẹ ṣépè fún mi ni mò ń sọ fún yín pé lóòótọ́ wọ́n ṣe ṣùgbọ́n lóun pé ó mú mi. ọ̀nì ẹ̀ mo bí ẹlẹ́jọ́ instruction ni mo fún ẹ má sọ fún anybody where about it whether o mọ o ò mọ kó kọ mi. bí èèyàn bá tún béèrè wọn kí n sáàdà alẹ́ ẹnu mi. get out of my office. yes ma ẹ má gbàgbé owó tẹ ní ẹ fún mi. àní kò bọ́ sítá kí ló ń ṣe bọ̀bọ́ yìí náà. Ah, ah. ẹ tó máa ń ṣe torí ìyàwó àtọmọ ó yẹ kíyàn lè lọ lé ni. What nonsense? But where is boss? Ìkà kò dára ẹni bá ṣe kà kó lọ jáwọ́. Ẹ wá ìgò ní kó pé o, ẹ ti mọ̀ kó wọ̀ nígbà tí ò bá pé. àǹtí. ibo ló kó kú òférùsì yìí sí báyìí ẹ jẹ́ wá ìkò yẹn kó pé ẹ mọ̀ pé wọn nígbà tí ò bá pé lọ fún wọn ẹ wá ìkò yẹn kó pé o mo níbẹ̀ yẹn lọ́fẹ́. Fikayo. Bọ̀sú. Bọ̀sú. Fikayo. Bọ̀sú. Bọ̀sú. Mọ́mí mọ sí. mọ. ó mà tó jọ mẹ́ta báwo ló ṣe rìn. a kúrò lé nítorí ẹni tó ń lépa ẹ̀mí wa. ta ló ń lépa ẹ̀mí. ọ̀túnba ọláòṣèbí kan tí wọ́n ní itech construction company. kí ló dé tí wọ́n fi ń lépa ẹ̀mí. àwọn ni wọ́n pa dádì mi ẹnjìnìà àbáyọ̀mí ọmọtọ́ṣọ tí wọ́n dẹ̀ fi èròǹgbà company yẹn lọ́wọ́ wa. ẹ̀ẹ́dẹ́jọ́. yà á ṣíjì. ní èyí tí mò ń sọ nínú ní club lẹ́ẹ̀kan. yà. Ah. òun rèé ó parí síbí. Hmm. torí n fẹ́ ká ṣìn alẹ́ yìí nítorí mi ní síntòsí lọ́la mo fi ní kí n kú mọ́ débi. but ṣíjì o ò ní gbogbo eléyìí náà <coughs> èmi rò pé o lè ṣe eléyìí tó bá dé. wájà iṣẹ́ tí n bá dé báyìí ló ṣe dáa wo wọ́n yẹn ìwọ ìwọ abáyọ̀mí ó wá gbàdúró contract yẹn òun fi peanut lọ yìí mí ẹbí ẹ kọ síbẹ̀ mi sì wà lára ẹ ni àjú ẹ. ṣíjì. là cũng cũng cũng lâu quách lâu lâu èmi ni solicitor on retainer fún engineer Abayomi Ọmọtọ́ṣọ lóòótọ́ ni wípé ọ̀túnba fi èrò gba company yẹn lẹ́yìn ìgbà tó pa engineer Ọmọtọ́ṣọ tán ó wá bá mi ó ní ká work hand in hand kí òun lè gba company yẹn tán ká dẹ̀ jọ pín ilé ilé mi lòdì sí tí mi nífẹ̀ẹ́ sí ó bá rán àwọn agbanipa sí mi wọ́n pa ìyàwó mi wọ́n pa ọmọ mi wọ́n yìnbọn fún mi àmọ́ ẹlẹ́dàá mi tí ó sùn òun ló kó mi yọ. nígbà tí mo dẹ̀ mọ̀ wípé gbogbo àwọn alágbára ìlú ìpátá ni ọ̀túnba ọlá òṣèbí kan mọ̀ ni mo ṣe ní kí n fi orí mi pamọ́ sí abẹ́òkúta ń bí báyìí. That's terrible. That's wickedness. But sir, kí lẹ́yìn rò pa lè ṣe sí báyìí? <laughs> Bọ̀sún tí a bá rí certificate of incorporation àti àwọn forms kọ̀ọ̀kan tí engineer Motosho sign tó fìdí ẹ̀ múlẹ̀ wípé òun ni sponsor of that company. certificate of incorporation. sir a máa rí àwọn nǹkan tá a nídìí. tí o bá lè gẹ̀tẹ̀ ẹ abùṣebùṣe nìyẹn. a máa gẹ̀tẹ̀ sọ. in here follows one. Okay. ṣùgbọ́n mo need kẹ́ ṣe kankan fún mi. it's not. ṣé kójú lè túnra rí? ọ̀hún. Hello, Chief. Ẹ máa gùn kí bọ̀ ń sìn. move. ẹni kó tó wá ṣẹlẹ̀ lọ́yà ẹ máa wọnú compound yẹn sẹ́ máa engage wọn mi I will do the calls ṣàṣẹ ẹ jọ ń tẹ̀lé lọ ẹ sì ti lọ́ọ́ máa kí èèyàn kọ́ ṣe bọ̀ sọ ẹ jọ ẹ Hey. Eh, mm, mm, mm, mm. Get inside. Wá tẹ̀ ẹ́ tẹ̀ sí, o ò gbọ́dọ̀ dùn. Tó bá dẹ̀ yà ẹ má lọ mí fún o lọ́yọ̀ gbọ́dọ̀ lọ́yọ̀ fún o. mo kàn fẹ́ béèrè béèrè kan ṣé tí o bá rí ìyàwó kan sí èyí tó fẹ́ sílé ọlọ́run ò bá. Ah! ọlọ́run ti alákùúra ah, tí n bá rí ìyàwó kan sí ìmọ̀ ẹgbà ń tó là ní. ìmọ̀ ẹgbà ń tó ah, ẹ̀rẹ̀ aláàrẹ̀ mi o aláàrẹ̀ mi o aláàrẹ̀ mi o. kò sí wọn bẹ̀rẹ̀ rárá. Come back, somebody's somebody's inside the booth. I don't. down, it's okay. Come outside. It's okay, it's okay, come down. Hope you are good. It's okay, it's okay, it's okay. Cool down, cool down, cool down, cool down. Come, come. Come, come, come, come, come. you. Why, Chief? Ah, mi ta bọ̀ sùn. Chief ńkọ́. Sá. Sá. Chief ńkọ́. Ẹ̀mi ọ̀rọ̀ mi Chief wà. Ansa. Yẹ ẹ̀mọ mi Chief wà ló tọ́lẹ́tì. Yẹ máa sọ̀rọ̀ máa sọ̀rọ̀ ẹ wo ìmọ̀ mi ìmọ̀ mi Chief sàpamọ́ sínú tọ́lẹ́tì. Ìbọn mi ìsọ bẹ́ẹ̀ o. Ìmọ̀ mi ẹ̀ farapamọ́ sí. Ìrọ̀ mi ọjọ́ tá a mọ̀ rí. Ìsọ pé tọ́lẹ́tì wọn wà o. Ẹ jọ. I'm okay. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ọlọmọdé kúkú yá ọlọmọdé kúkú yá ọkà bọ́sù ọkà bọ́sù wọ́n rọ́ọ̀ṣì mi wọlé ni. ìkà kò dára. òṣìkà àkè lórí ọmọ wọn òṣìkà ẹ̀dá àdá kò yí padà nítorí ẹ̀ àti sùn rẹ̀ má má ṣe bí o. chegar. ṣé ayé ò lọ bí ọ̀pá ìbọn. àṣì owó máa ń tẹ́ ọ̀túnba Le lẹ́wọ̀n. Ah, my dear father, Ọ̀tafàsókè Yídóborí, ẹ̀san ló wá dé báyìí o, ibo la fẹ́ gbígbà? this will be taken away from me. Ah! mommy was very very happy inú wọn dùn gan. really ah hey, <laughs> eh, you know i just had to do that take the risk even though it was really really really a strong one for me but i just had to do that for my love. ah bo were a rebel won't appreciate go. Yeah. when next is here àwọn gan mọ̀ pé won't appreciate ẹ. adúpẹ́ adúpẹ́ pé ìjà ti dópin ogun ti tán ọlọ́run ti gbà wá lọ́wọ́ ọ̀tá fàsókè. bẹ́ẹ̀ ni o tí ó mọ̀ pé tọba yóò bá mú un tọ̀run á mú. Hmm. <laughs> arẹwà hmm? ǹjẹ́ ìdáhùn ti wà fún ìbéèrè wa báyìí. Ficaram. Fikayo. Fikayo. Fikayo. Fikayo. Ṣé kò sí ìdáhùn fún ìbéèrè mi? Bọ̀sún, ìdáhùn ti wà fún ìbéèrè kó tó lọ sí Port Harcourt. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ àti àkókò ni ó fa ìfàsẹ́yìn fún àjọṣepọ̀ wa. you sure? I love you so very much. I love you too, darling. <laughs> yeah,